bisimilah alihamdulilah wasalaatu wasalaamu ala rasulillah adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún anabiwa Muhammad níjókòó tòní lágbára Ọlọ́run ọba ọ̀rọ̀ tí ó tún ṣe kókó òní àmọ ṣe àgbéyẹ̀wò rẹ̀ gbogbo wa ńlá bùkátà sí i lásìkò tí a wà yìí àwùjọ tó ti pé ó kún fún àwọn ẹni ibi ni àwọn èèyàn bí èṣù àwọn èṣù bí èèyàn yorùbá bọ̀ wọ́n ní ìmúníkà kò bá ní gbóòórùn àṣebi wọ́n yẹ kọ́ síyàn la pé ẹni yìí èèyàn rẹ ni ẹni tọ̀hún èèyàn bú ni ṣùgbọ́n lọ́wọ́ bá subhanahu wa ta'ala ńlọba tó mẹni rẹ láàrin ẹni bú tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ìlànà kan bẹ léyìí tó ṣe pé sharia islam ó là kalẹ̀ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa tá a bá lè lò ó pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run àwọn ẹni bí wọn à ní rí wa gbéṣe àwọn àtàbúrú wọn orí ara wọn òní wọn ò fi rù ú yẹn ni pé àwọn òpìdán àwọn alásàsí àwọn olóògùn àwọn tó ṣe pé bò tiẹ̀ ṣẹ̀ wọ́n wọn ó sàmà bínú rẹ ni ìlú kọ́bàjẹ́ kọ́bàjẹ́ òní wọn máa lù fún ọmọ nìkejì wọn bó o la ṣe wá mórí bọ́ lórí irúfẹ́ àwọn ẹni ibi báyìí tá a sì dá wọn mọ̀. baba ibnu kathir kọ́lọ̀nkọ́ba ní kẹwọn nínú tíra wọn tafsir al-Qur'an al-azim nínú muqaddima rẹ̀ baba jama pé gbogbo ọ̀tá pátá tí ń bẹ fọmọ ẹ̀dá ènìyàn oríṣi méjì péré ni amániṣe ni afàìmániṣe ni aṣenitábánidárò akọrọmọnitakoni gbogbo ẹ̀ bó ṣe ń kà á lẹ́hùn ọ̀tá ẹ̀yọ kan ni ọ̀tá méjì péré níbẹ̀ fọmọ ẹ̀dá ènìyàn ọ̀tá kan àfojúrí ńlọmọ ẹ̀dá ènìyàn ọ̀tá kejì àrísójú òun làwọn bíi àǹjànú irúnmalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ètí a lè rí sójú àwọn yẹn ní àlejò lọ́tà àwọn yìí ìwọ́n làwọn ẹni bí àwọn òpìdá àwọn alásàsí ìní a máa ń sábà bẹ́ẹ̀ lọ́wẹ̀ bó o láṣẹ wá kó yọ bóun lọ́wọ́ bá bóun ni ó ṣe là wá kó lọ́wọ́ àwọn ẹni ibi yìí àwọn ìgbésẹ̀ kan bẹ àwọn ìlànà kan bẹ tá a bá lè tọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ lọ́wọ́ bá ọlọ́run yóò dáàbò rẹ̀ yóò dáàbò wá nǹkan àkọ́kọ́ gẹ́gẹ́ bí nǹkan ìṣúra èyí tá a lè lò tọ́lọ́wọ́n bá tí ó fi gbé aborí àwọn ẹni ibi tá a fi ní kó sínú páńpẹ́ wọn nǹkan àkọ́kọ́ akilo sábọ̀n tamarotin ajiwa oníká gbìyànjú lójoojúmọ́ kárípà ń jẹ àwọn dàbídùn kan dàbídùn yìí dàbídùn ajíwà òní a máa ń pè é èyàn a máa rí ní Madina yẹn lu anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tíyẹn bá lè gbìyànjú tí bá ń jẹ méje rẹ̀ lójoojúmọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run Ọba àwọn ẹni bí yìí bí wọ́n bá ṣàṣìyàn lágbára Ọlọ́run Ọba àṣàṣì ọ̀hún kò ní ran onítọ̀hún èmi kí mo wí o anabiwa muhammad sallallahu alayhi wa sallam ńlọsọ nínú hadith etí imam bukhari tí ó gbà wá ó ní man tasabbaha sab'a tamaratin ajwa lam yadurruhu dhalika al-yawma summun wala sihrun ẹni yòówù tó bá lè gbìyànjú lówùúrọ̀ tí ń jẹ dàbídùn ajíwà méje méje láràárọ̀ pẹ̀lú ògùn lam yadurruhu dhalika al ọjọ́ tó bá jẹun ìwọ kò lè kó ìnira bá kódà bí wọn bá sàṣì àṣàṣì ò ní ràn án ànábì lọ́sọ̀ nínú hadith ètí Imam Bukhari tí ó gbà wá nǹkan àkọ́kọ́ èyí tá a ṣe nu dàbídò yẹn ó lè wọ́n lówó ń tòótọ́ ṣùgbọ́n àwọn àǹfààní tí ó bí fún wa oníkẹ́jẹ́ ká wò ká wò ti owó nǹkan kejì tíyàn lè ṣe tọ́lọ́ba tí ó fi lani lọ́wọ́ àwọn ẹni ibu ó ní àlùwòdò máa gbìyànjú máa rí pò ń ṣe àlùwàlá òun wà nímara ní gbogbo ìgbà látàrí wípé ẹni tí bá ń ṣe àlùwàlá láàyàtà àfàrò fìhì àṣehìrò idán àṣàṣì kò ní lapa lára onítọ̀hún torí pé ẹni tí bá máa ń ṣe àlùwàlá àwọn màláíkà aláàánú wọn ní jìnnà sírò ẹni bẹ́ẹ̀ wọ́n máa dáàbò bò wọ́n máa fi ṣọ́ rẹ̀ wọ́n máa fi ṣọ́ Ọlọ́run wọ́n máa fi ṣọ́ inú hadith abdullahi ibn abbas kọ́lọ̀ nkọ́ba ni yọnu sí i òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam sọ pé tọ̀hírù hadhil àjẹsáàdà tọ̀hárọ̀kùmọ̀lọ́ anábì láwọn ara yín yìí ẹ máa máa ẹ máa ṣe àlùwọ̀lá ọlọ́wọ́n bá yọ ọmọ yín yọ fọyín má kó ń bí èrí yọ fọyín má kó ń bí ẹ̀ṣẹ̀ yọ fọyín má kó ń bí ìdọ̀tí fàyínà ò lẹ́sàmìnà àbìdín yẹ̀bí ìtòtọ́ ìrọ́n ìlà bá a tàmáà òfin ìṣẹ́àrìhì malakun ẹrú kan lọ́kùnrin àbóbìnrin kò ní ṣe àlùwàlá kó tó sùn kó sùn lẹ́yìn tó ṣe pé ó ṣe àlùwàlá kó tó sùn kó wà pẹ̀lú ìmọ̀ra èyàn ò ní ṣe báwọn kó fi sùn àfi wípé màláìkà kan yóò wà pẹ̀lú rẹ̀ níbi aṣọ àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ibẹ̀ ni màláìkà ò ní yọ̀ ọ̀rọ̀ àgọ́ sí láyàtàkọ́ làbùsàn àtàmínà láyé ìlà kọ́ọ̀lù ẹni tó ṣe àlùwàlà kó tó sùn tó bá yí ẹ̀gbẹ́ padà lọ́gànjọ́ òru gbogbo àti bá fi ń yí ẹ̀gbẹ́ padà bẹ́ẹ̀ ni màláìka òní yóò máa sọ fún un pé Allahumma ighfir li abdika fa innahu bata tahiran ọlọ́run bá o bá ń foríjìn ẹrú rẹ yìí torí wípé ó sùn lẹ́ǹtọ́ wà ní ìmára àdìsí afáwa Tabarani àwọn ni wọ́n gbà wá bí isnadin jayyidin àwọn tí wọ́n gba àdìsí náà wá mùṣemúṣe wọn ọgbà múṣe nínú àwọn nǹkan tí a lè ṣe tọ́lọ́ọ̀bá tí ó fi gbé wa lékè àwọn ẹni bíi almuhafadatu ala salatil jamaa àwọn irun tó jẹ́ irun ọ̀ranyàn gbìyànjú ọ̀rẹ́ wa rípò nkè ní jamaa irun àkípọ̀ tí ìjọ náà bá lójú nínú èrò ọkàn rẹ kò nítumọ̀ torí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ọba tó ní irun tó pa wá láṣẹ tó ní ká máa kírun àṣẹ nǹkan méjì ló pa wá níbi irun nínú ayé alukur'an ọlọ́run ní inna salata kanat ala al-mu'minin kitaban mawquta dájúdájú irun kíkí tẹ̀ríhùn ọ̀ràn yẹn ló jẹ́ fún mùsùlùmí láti kí kí wá sí ọ̀ràn yẹn wọ́n ní kí n kí mọ̀ kàn kí ìyẹn kà lè kí lásìkò tó bá wúyàn rárá o kò rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n mawqut ní tó ṣe wípé ó ní àkókò ni àsìkò àsùnbà kí lásìkò rẹ̀ dóòrè ásírì magrib ẹ̀ṣáì tọ́ọ̀bà tún wá kí wá pòǹkì níjàmá ìyẹn ni pé tí bá ń kírun rẹ̀ níjàmá ọlọ́run bá subhanahu wa ta'ala yóò dáàbò ború ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ kí àṣetán ẹni ẹ̀kọ́ kò ní jó ní kápá abú lórí rẹ̀ ṣùgbọ́n tí ì bá kí níjàmá irú ẹni báwọn bí wọ́n bá sàṣì àṣàṣì yọ̀ọ̀ràn bákan náà àṣeyìtọ́n àtàwọn ọmọ ogun rẹ̀ láǹjànú akọ láǹjànú abo gbogbo wọn pátápátá wọn jẹ gàba lára onítọ̀hún ni ìdí nìtọ́ fi jẹ́ pé nu hadith etí Abu Darda tí ó gbà wá kọ́lọ̀nkọ́ba níyọnu sí i ó ní sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yakul ó lé tí ara àwọn báyìí ló ń fi gbọ́ tí òjíṣẹ́ láwọn bá sallallahu alayhi wa sallam ti ń sọ pé ma min thalathatin fi wàlà badiwin láàtúkọ́ mọ̀fẹ́ mùsọ́láàt ìlà kọ́dísítà àwọ̀dà àlẹ́yìn mọ̀ṣáìtàn fàálẹ́yìn kábílì jàmáà fàyídàmà yá kòlòdì ìbò alkọ̀ọ́síyàtà òjíṣẹ́ lọ́wọ́n bá sọ pé èèyàn mẹ́ta kan wọn ní wà nínú ìletò kan èèyàn mẹ́ta wọn ní máa gbé nínú àhérò kankan bí ẹsẹ̀ ajẹ́ mẹ́ta náà kó wá sí wípé láti kọ́ mu fi mu sọ̀la ìrun wọn tí wọ́n bá kí wọn ò ní kí níjàmá tó bá fi kálukú ní bá ń dàrún rẹ̀ kí n tí ó ṣẹlẹ̀ ni pé istahwadha alayhimu shaitan ashaitan yóò jẹ gàba lé wọn lórí ashaitan yóò máa dára tó bá wù ú ọṣẹ tó bá wù ú ìní ó máa fi wọ́n gún tó bá rí bẹ́ẹ̀ fa alayka bil jamaa dónímọ́ àwọn tí wọ́n jẹ́ jamaa má yà wọ́n fa innama ya'kulu dhibul qasiyata látàrí pé ìkookò ọwọ́ àgùntàn tí máa ń rí jẹ ńlẹ̀ tó bá ta kété tó jìnnà sáwọn ẹlẹgbẹ́ rẹ̀. àdìfì Imam buhari ńlọgbà wá bákan náà nínú Sahih Muslim àárí àdìfì yìí àárí nínú rẹ̀ yẹn pé àwọn nǹkan tí a lè ṣe nínú àwọn ọgbọ́n tá a lè dá nínú àwọn tá a lè músà bí oògùn tọ́lọ́mọba tí ó fi là wá lọ́wọ́ àwọn alásàsí lọ́wọ́ àwọn onídán lọ́wọ́ àwọn tó ṣe pé wọ́n a máa fẹ́ gbìyànjú láti sọ̀yàn dìdà kúdà oníka jẹ́ pé a máa kírun wa níjàmá ìǹkẹ́lẹ́ kẹrin tá a lè ṣe oníkìyàmù láìl gbìyànjú kó o rí pò ń jí lóru ò ń ṣe náfìlà ò ń bọ́nà ọba rẹ ò ń bá a sọ̀rọ̀ nípa ṣíṣe báyìí ọlọ́run ọba yóò dáàbò rẹ̀ yóò dáàbò bí kò ṣe pé nínú àwọn ìdà èyí tí mùsùlùmí tó lè lò tí ó fi kojú ọ̀tá yálà ọ̀tá tá a fojú rí ni àbí ìta àfojúrí tí wọn ò fi ní níkàpá lórí rẹ̀ nínú àwọn tó lè lò bíi ọ̀dà bíi nǹkan àṣúra òní kìyàmù láyìn ìmọ̀ ṣẹ́náfìlà lóru òní ọ̀wà. nínú hadith òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam ó ń sọ fún abdullahi ibn mas'ud kọ́lọ̀ nkọ́ba ní yọnu sí i ó ní dúkìrá ní dànàbí sallallahu alayhi wa sallam rajulun abdullahi ibn mas'ud ó ní á dákọ ẹnìkan létígbà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa sọ wípé fakila lahu ma zala na iman hata asbaha arákùnrin tí a ń sọ nípa rẹ̀ fànàbí wọ́n ní kó yẹ kó gbó látàlẹ́ tó ti sùn báyìí ó sùn lọ ní tilẹ̀ fi mọ́ pátápátá ẹnìpọ́kànra jí ọlọ́kírun àsùnbà kọ̀yìn náà fìlà kankan lóru kí ni tànàbí sọ nípa rẹ̀ ó ní bá àlàṣẹ ìtọ́nù fi òdò níyì irú ẹni báwọn aṣ-ṣaitan ó ti tọ̀ sínú ihò etí rẹ̀ méjèèjì hadith yìí Abu Dawud ńlọgbà wá bí isnadin hasanin àwọn tí wọ́n gba hadith yẹn wá mùṣemùṣe wọn ọgbà mùṣe nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi etí Abu Sa'id ibn Mansur etí ọgbà wá Sa'id ibn Mansur an ibn Umar radiyallahu anihuma ma asbaha rajulun ala witrin ilà asbaha ala ra'sihi jarirun qadiru sab'ina dhira'an. Sa'id bin Mansur kọ́lọ́nkọ́ba ni yọnu sí òun náà gba hadith wa látọ̀dọ̀ Abdullahi ibn Umar kọ́lọ́nba ni yọnu sí òun àti bàbá rẹ̀ ó léèyàn kan kò ní í sùn lálẹ́ láì ṣe náfìlà wítìrì àfikọ́jẹ́ pé asbaha ala èyí tó gùn èyí tí a fi máa ń so ràkúnmí okùn yóò máa bẹ lórí onítọ̀hún òdiwọ̀n tí ó fi gùn yóò jẹ́ àádọ́rin ìgbọ̀nwọ́ ní tí a fẹ́ fà ó láàrin sáà ni wípé ìrẹ́tọ́ jẹ́ mùsùlùmí máa gbìyànjú máa rí pọ̀ yẹn náfìlà lóru má jẹ́ ọjẹ́ pé gbogbo òru rẹ̀ pátá ńlọ́ máa fi sùn tán bọ́ ọ ṣe bẹ́ẹ̀ ọwọ́ àwọn ẹni ibi ọwọ́ àwọn ọ̀tá ọwọ́ wọn yóò tètè ká ọ kọ́lọ́mù bá kó gbé alékè ọ̀tá àti táàmà àti táàmà nínú wọn. lọ́dà tá a tún lè ṣe al-isti'adatu inda dukhulil khala gbogbo bàtà bá ti fẹ́ wọlé ẹ̀gbin yálà ibi tí a ti máa ń ṣe ìgbọ̀nsẹ̀ àbí ibi tí a máa ń fò sáré sí tá a bá fẹ́ wọ èyíkéyìí náà àwọn ààyè yìí ẹ dákun ẹ jẹ́ á gbìyànjú ọlọ́run kárípa àfihàn sábẹ́ ìṣọ́ àtààbò ọlọ́run kó di wípé a wọ̀ bẹ̀ torí pé àwọn ààyè òun ààyè ẹ̀gbin ni ibi tó bá jẹ́ ààyè ẹ̀gbin ààyè ìdọ̀tí ibẹ̀ gangan làwọn ẹni ibi ibẹ̀ ni a ti máa ń ṣiṣẹ́ wọn ibẹ̀ ni àwọn àǹjànú ibẹ̀ ni a máa ń lò ó sí ibẹ̀ nílé wọn ibùgbé wọn ibùjẹ wọn ibùṣe fàájì wọn ńlá wọn ńlọ́jẹ́ awọ ò wọn ṣùgbọ́n àwọn ń rí wa látàrí pàwọ́ àárín wọn yìí bí abitẹ́nìkan nu wọn tó sùn lé bí abẹ́lọ́dásẹ̀ nígbà tó fẹ́ ṣe gá àwa fún ọ nígbà tí láti pàṣẹ bẹ́ẹ̀ ìyẹn lè yí lórí orí lè dàrú nǹkan burúkú kan ó lè ṣẹlẹ̀ síyàn àyíbi tí wọ́n ti àròpọ̀ tí a ti fẹ́ ṣe ga bí abẹ ló ń tẹ́ máa rẹ̀ sí nígbà tó o rí ó ṣeé ṣe kó fi sùtá kan àbó mi kó fi kàyàn ìdí nìtọ́ fi jẹ́ wípé ó dára púpọ̀ bí yẹn bá fẹ́ wọ ilé ẹ̀gbin fíra rẹ sábẹ́ ìṣọ́ àtààbò ọlọ́run kí àṣẹ ìtọ́n àtàwọn ọmọ ogun rẹ̀ láǹjànú léèyàn ká má bàa níkàpá bú lórí lórí rẹ ọlọ́run bò ní jẹ́ kí wọ́n níkàpá bú lórí ẹnì kọ̀ọ̀kan wa àṣé ìdí abájọ ní tó fi jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run bá sallallahu alayhi wa sallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ń tọ́kọ́ wa òun gangan ó sì máa ń kílẹ̀kọ́ náà ni pé idha dakhala al-khala'a qal allahumma inni a'udhu bika minal khubuthi wal khabaithi lẹ́ẹ̀kan sí allahumma inni a'udhu bika minal khubuthi wal khabaifi ìtumọ̀ rẹ̀ ni pé èrè ọlọ́run ọba o mọ̀sádìọ́ wàá là mí wàá dààbò rẹ dààbò rẹ bò mí èrè ọlọ́run ọba là mí kò ń bi aburú àwọn àǹjànú akọ àti aburú àǹjànú abo má jẹ́ kí wọ́n fi ṣùtá kankan má jẹ́ kí wọ́n fi ṣèmí bàbá wa Wahid Abdulsalam tí a kọ tírà asọ́rim alibatar bàbá ń sọ nípa ìkànnì àwọn àǹjànú wọn láǹjànú yẹn ó ń sọ fáwọn oníjọ kan pé inna Allaha atakum aslihatan qawiyatan tastati'un an taqdu alayna biha walakinnakum la tastakhdimunaha qultu ma hi qal al-adhkaru nabawiyya ní àǹjànú kan ó ń sọ fáwọn oníjọ kan pé ẹ̀yin ọmọ ànábì ádámà ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí dájúdájú ọlọ́run ọba ó fún yín láwọn nǹkan jagun kan léyìí tó ṣe pé ó lágbára ẹ lè lò ó ẹ lágbára àti mú lò láti lè bá a fi máa ṣe àwa tá a jẹ́ àǹjànú láti lè bá a máa fi ṣe wá ní sùtá láti lè bá a máa fi borí wa walakinnakum la tastakhdimuna ṣùgbọ́n ẹ̀yin ẹ kì í lò ẹ kọ́lẹ̀ ẹ kágara agbára sì ń bẹ lọ́wọ́ yín kólùtùmáyì wọn làwọn wá béèrè pé kí ni agbára ọ̀hún èyí tó ti pọ́ lọ́wọ́ bá tó ṣe fún wa tí a kì í lò wọ́n ní òun náà ní al-adhkaru nabawiyya ó ní àwọn ìrántí àwọn àdékèrè èyí tí wọ́n gba ẹgbàá wa rẹ̀ wá látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní tá a fẹ́ lò láàrin ni wípé káwọn ẹni ibi ká má bàa gbọ́ mú ká má bàa níkàpá abú lórí rẹ̀ kó o tó wọlé ìgbọ̀nsẹ̀ àyíbi tó o ti fẹ́ ṣe fúsárì gbìyànjú máa rí wípé ò ń ṣàdúà ò ń níbẹ̀ lọ́wọ́ ọba kó tó dìpọ̀ wọlé fíra rẹ sábẹ́ ìṣọ́ àti ààbò ọlọ́run kó o tó wọ ibẹ̀ torí pé àwọn àǹjáni yìí ẹni tí wọn bá lé tọwọ́ wọn ò bá bá ẹni bá fẹ́ mú tí wọn ò rí mú wọn mọ sọ àsìkò gbàwo ìní ọ̀wọ́lé ẹ̀gbin láì dákọ̀ ọlọ́run ọba síwájú tó bá ti á ṣe bẹ́ẹ̀ wọ́n wà níkàpá lórí rẹ̀ ọlọ́run o wọ́n má jẹ́ kí wọ́n níkàpá lórí wa o bí alékè àwọn ẹni bí o. lára ń tà tún lè máa lò al-isti'adatu inda ad-dukhuli fi s-salah tó bá fẹ́ kírun fíra rẹ̀ sábẹ́ ìṣọ́ àtàbọ̀ ọlọ́run kó tó di pọ̀ wọ inú ìrun náà bí yẹn bá ń ṣe bẹ́ẹ̀ náà ọlọ́run á máa lò ó gẹ́gẹ́ bí okùnfà ìdáàbòbò fẹ́ni tí bá ń ṣe bẹ́ẹ̀ nínú hadith ètí Jubair ibn Mut'im ètí ọgbà wá ọ̀n sọ bẹ́ẹ̀ pé annahu ra'a an-nabiyya sallallahu alayhi wa sallam olórí ànábì àlékún ìkẹ́ àtìgẹ́ ọlọ́nkọ́ máa bá yusalli òun rí ti ń kírun lórí irun rẹ̀ òun wá gbọ́ ti sọ pé allahu akbar kabiran walhamdulillahi kathira wa subhanallah bukratan wa asila a'udhu billahi minash shaitani rajim min nafkhihi wa nafthihi wa hamzihi ojúṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ní allahu akbar kabira ọlọ́run ọba mi ọmọ tóbi pọ̀ o walhamdulillahi kathira mo mọ̀ dúpẹ́ fọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ àníṣe mímá ní fọlọ́run ọba a máa ṣe àfọmọ́ fọlọ́run ní kùtù àì àti ní ọwọ́ ọ̀rọ̀lẹ́ ànábì ọ̀sọ́ báwọn lẹ́ẹ̀mẹ́ta lẹ́yìn náà ni ó sọ pé a'udhu billah mo sáde ọlọ́run ọba ọlọ́run fi sọ̀rọ̀ sọ mi ọlọ́run dáàbò rẹ bò lami lọ́wọ́ àṣeyìtàn àròjìm ẹni ẹ̀kọ́ ẹni ìgbéjìnà síkẹ́ àtànà ọlọ́run min nafkhihi ọlọ́run lami kò ń bi orin burúkú ètí àṣeyìtàn tí máa ń kọ sí ni létí wọ́n nafkhihi àní ọlọ́run ọba wàá lami kò ń bi nafkhihi kò ń bi ìgbéraga àṣeyìtàn sí lami min nafkhihi kò ń bi orin bú tí máa ń kọ sẹ́dà létí wàhámzihi àníṣe ọlọ́run ọba lami kòmbi ìgbídálẹ̀ èṣù lami kòmbi àrùn warapa lami kòmbi àrùn wèrè má fi wèrè kàn mí mi ọ́ dàrú òjíṣẹ́ ọlọ́run ọba àmọ́ òwì báwọn yẹn kan tá a lè ṣe tọ́nà ọba tí ó fi là wá lọ́wọ́ àwọn alásàsí àwọn òpìdá ẹ̀dá onígbólóǹtì àgbọ̀n nínú ẹ̀ náà bákan náà tahsinul mar'ati indal aqdi alayya ó tún dáa pọ̀ fún obìnrin látàrí pé àwọn ẹni ibi yìí àwọn tí wọ́n jẹ́ alásàsí yìí àwọn ibi tó bá dáa tó bá dáa wọ́n fẹ́ máa ń jẹ́ kí bẹ́ẹ̀ kọ́ bàjẹ́ ni tí yẹn bá ṣẹ̀fẹ́ obìnrin tó ta kókó yìgì lé obìnrin lórí kọ́ bàjẹ́ pé ntọ́ máa rí lára obìnrin súrà tí ò dáa ni sírù tẹ̀fúríkù nu wọ́n fẹ́ kẹ́ ẹ yànnu wọn fẹ́ kẹ́ ẹ méjì wọn fẹ́ kẹ́ ẹ pẹ́ títí láàrin ara yín nu sọlára ń tà wá lè ṣe léyìí tó ṣe pé ìgbéyàwó wa tí ó fi tọ́jọ́ táwọn ẹni ibi tí wọn ò fi ní dàrú obìnrin tó ọ̀sẹ̀ ìtakókò yìgìlẹ̀ lórí máa ṣe àdúrà wípé Allahumma inni as'aluka khayraha wa khayra ma jabbalta alayhi wa a'udhu bika min sharriha wa sharri ma jabbalta alayhi àdúrà tó ṣe nù ní pàtàkì jùlọ lọ́jọ́ tóbìnrin bá fẹ́ wọlé lọ́dọ̀ Yorùbá wọn ò ní obìnrin ìbọ́kọ nílé yẹn ni pé ọkùnrin yóò ṣe lọ bí ilé karùn-ún ilé keje ìyàwó ti wọlé kó tó di pé òun náà wà wọlé ah, àṣìṣe ńlá lélẹ́yìn ìyàwó rẹ tó ṣe fẹ́ wọlé ó bá ti fẹ́ wọlé báyìí lọ pàdé rẹ lẹ́nu ọ̀nà kó wá fọwọ́ sí i láàṣọ orí àdúrà tó máa ṣe nù Allahumma ìrẹ́lọ́wọ̀n bá o inni as'aluka tí mi bẹ́ẹ̀ lára obìnrin ìní mọ̀ ń tọrọ mo fẹ́ kó o ṣe fún mi wa khayra ma jabbalta alayhi orí tó jẹ́ àdámá èyí tó jẹ́ àdámọ́ obìnrin ìní mò ń tọrọ gbogbo orí ara rẹ̀ ni mò ń fẹ́ wà áwọn tóbi ká min sharriha gbogbo tí ń jaburú tí máa ń bẹ lára nǹkan ọlọ́run ò má jaburú má jọ tẹ̀lé wọlé bákan náà gbogbo aburú tí a bá dá ládàámá fún ọlọ́run ò má jọ tẹ̀lé wọlé àdìfì yìí àrínú sunanu Abi Dawud kódà bàbá wa Albani kọlọ̀nkọ́ba nìkẹ́ wọn wọ́n ní àdìfì náà àdìsí ọlọ́láàfíà ni àlàyé eléyìí wá nínú tíra al àtọ́yíbù yẹn ni pé lára àwọn nǹkan tá a lè lò gẹ́gẹ́ bí ìṣúra ní pàtàkì jùlọ fún lọ́kọ láyà tí wọn ò fi ní túká tígbéyàwó wọn tí ó fi tọ́jọ́ oníkàṣe gbólóhùn yìí nínú ẹ̀ náà bákan náà atahsin indalijima nígbà tá a bá tó fẹ́ súnmọ́ obìnrin ẹni gbólóhùn tí ń bọ̀ yìí òun náà tún dá ká tún wí torí pé ẹni bí olórí burúkú ẹ̀dá ni wọ́n wọn ò ní fẹ́ ká ṣe àṣeyọrí ọlọ́run ọba ẹnìkan ní òwú ìlú kọ́bàjẹ́ kọ́bàjẹ́ òní ẹ̀ máa ń lò fún ọmọ ẹ̀dá ènìyàn nínú hadith ìtàbílẹ̀ ibn Abbas tí ó gbà wá ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé law anna ahadakum idha ata ahlahu qal bismillah allahumma jannibna shaitan wa jannibi shaitan ma razaqtana faqudiya waladun lam yadurruhu abdullahi ibn Abbas olójúṣe lọ́wọ́ bá sọ pé ẹni yòówù tó bá fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ kó tó di pé òun àtìyàwó rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ eré ìfẹ́ ní ṣíṣe tó bá lè ṣe àdúrà tí ń bọ̀ yìí àṣetọ́nà ẹni ẹ̀kọ́ kò ní níkàpá lórí ọmọ àṣetọ́nà ẹni ẹ̀kọ́ yóò jìnnà sáwọn méjì nígbà tí wọ́n bá ń ṣe eré ìfẹ́ lọ́wọ́ àdúrà náà ni pé Allahumma jannibna shaytan Ọlọ́run bá o gbé wa jìnnà sí èṣù wa jannibi shaytan àṣetọ́nà náà tún gbé jìnnà sí ntọ́ ọba pèsè fún wa ìyẹn lọ́mọ ẹ̀ ń bá rántí wí gbólóhùn fàkúndì àbàyìnáhùnmá tọ́lọ́hún wá kádàrá kí ọrẹ́ tí a ṣeun tọ́lọ́hún kádàrá kó di ọmọ lámìyàdọ́rọ̀ o ṣètọ́n kò ní ní kápá lórí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ Imam Bukhari ńlọgba hadithi yìí ńlọgba wa, bákan náà Imam Muslim òní àtúngbà á yẹn ní pẹ́ẹ́rẹ́ àwọn nǹkan tí a lè ṣe tọ́lọ́hún bá subhanahu wa ta'ala tí ó fi dáàbò bò wá tí ó fi là wá tí ó fi ṣọ́ wa àtọmọ wa ní pàtàkì jùlọ nígbà tá a bá fẹ́ ṣe eré ìfẹ́ òní àdúrà ńlọ́wà lára rẹ̀ náà bákan náà oníkéyìn ó gbìyànjú tàtàwá dọ̀wọ́ kọ́bìlà náà wàtàkùrọ̀ àyàtà kọ́lọ́sì kó tó di pé a sùn lálẹ́ rí pé o ṣe àlùwàlá nígbà bá ṣe àlùwàlá tán àyàtà kọ́lọ́sì ìyẹn Allahu la ilaha illahu huwal hayyul qayyum tí èdè parí odindi ààbò sọ òní àyà yìí ńlọjẹ rí pọ́ǹkà kótó dípò sùn lálẹ́ tọ́ba kàtá ṣèkúlù Allahu ahad ṣílẹ̀ mẹ́ta kúlẹ̀ àwọn tóbi rabbil falak kúlẹ̀ àwọn tóbi rabbin nas ṣílẹ̀ mẹ́ta mẹ́ta wá ọ̀rá tutọ́ rẹ̀ díẹ̀ atẹ́gùn bìtí ò ní tọ́nu ọ̀rá fẹ́ sí ọwọ́ rẹ̀ kọ́ wá fi pa gbogbo ara pátápátá kọ́ máa ṣe àdìkárù lọ títí torun ó fi kọ́ ẹ̀ e ń bá ṣe báwọn e, olùsọ látọ̀dọ̀ ọlọ́run kò ní yẹ kò ní gbò tí ó bẹ pẹ̀lú onítọ̀hún Abu Huraira kọ́nà bá kó bá ní ìyọnu sí i àṣetọ́n tiẹ̀ ti sọ fún níjọ́ kan wípé man qara'a ayatal kursi qabla an-nawm la yazalu alayhi minallahi hafidhun ẹ̀ ń bá ń rọ́jú tí ń ka ayatal kursi ìyẹn Allahu la ilaha illa huwa tí èdè parí kó tó di pé yóò sùn olùsọ olùdáàbòbò ni kò ní yẹ kò ní gbò tí ó máa bẹ pẹ̀lú onítọ̀hún olùsọ́ni olùdáàbòbò ni látọ̀dọ̀ ọlọ́run kò ní yẹ kò ní gbò tí ó máa bẹ pẹ̀lú onítọ̀hún kódà wala yakurubu ṣètọ́nu hata yusbiha iṣu kankan àǹjànú kankan kò ní súnmọ́ onítọ̀hún títí tílẹ̀ ó fi mọ́ tí yóò fi tàjí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ pé bábù rẹ̀ rà sọ pé ṣètọ́nu ó ló ṣe rí bó tilẹ̀ pé òpùrọ́ ni ṣùgbọ́n ìtọ́sọ yìí òdodo lọ́sọ ń bẹ̀ sọ̀dá kọ̀ọ̀ka wọ̀húwà kàdó ìyẹ́tọ́sọ yìí o òdodo lọ́sọ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà òpùrọ́ ẹ̀ dání. lára àwọn nǹkan tí a tún lè lò gẹ́gẹ́ bí nǹkan ìṣúra tọ́nà ọba subhanahu wa ta'ala tí ó fi dáàbò rẹ̀ bò wá tí ó fi ìṣọ́ rẹ̀ tí ó fi ṣọ́ wa ó ní pé láàárọ̀ tá bá ti jí lẹ́yìn tá bá kírun àsùnbà tán gbólóhùn tí ń bọ̀ yìí gbìyànjú rí pòun wí nígbà ọgọọgọ́rùn lójoojúmọ́ gbólóhùn rí pòun wí nígbà ọgọ́rùn lójoojúmọ́ yín tó fi wí tó bá ti mọ́ ọ lẹ́nu láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ọwọ́ apẹ́yányá rẹ̀ rí ogún ìṣẹ́jú pẹ̀lú ògo Ọlọ́run ó ti wí tán kí ni gbólóhùn náà la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku walahul hamdu wa huwa ala ìgbà ọgọ́rùn péré òun lè yàn ó wí bí yàn bá gbìyànjú tí bá ń wí nígbà ọgọ́rùn yàtọ̀ sáwọn ẹ̀san àti láàdá ètè yàn ó gbà níbẹ̀ ó dín dín ìsọ ọlọ́run ààbò rẹ̀ tó dájú yóò máa bẹ pẹ̀lú ẹni tí bá ń ṣe ọgọ ọgọ́rùn rẹ̀ lójoojúmọ́ nínú hadith òjíṣẹ́ láwọn ọba sallallahu alayhi wa sallam sọ pé ẹni yòówù tí bá ń ṣe gbólóhùn yìí nígbà ọgọ́rùn lójúmọ́ kānat lahu adìlà ashri riqabin wa kutibat lahu mi'atu hasana wa muhiyat anhu mi'atu sayyi'a wa kanat lahu hirzan mina shaitan yawmahu dhalika hatta yumsiya walam ya'tiya ahadun bi afdala mimma jaa bihi illa rajulun amila akthara minhu òjíṣẹ́ sọ pé ẹ̀ ń yìí nígbà ọgọ́rùn-ún wíwí rẹ̀ nígbà ọgọ́rùn ó ṣe déédéé pé èèyàn sọ ẹrú mẹ́wàá èèyàn sọ wọn di ọmọlúàbí ẹ̀san láwọ̀kọ́ nù yàtọ̀ sílẹ̀ yẹn ni wípé wọn kọ́ dáadáa ọgọ́rùn èèyàn ṣe dáadáa ọgọ́rùn wọn kọ́ lẹ̀ fún yàn bákan náà àìda àṣìṣe ọgọ́rùn wọn parẹ́ fúnitọ̀hún yàtọ̀ sí yẹn ni pé káànet láwù hirzan mina shaitan yóò máa jẹ́ ìṣọ́ àti ààbò fún lọ́wọ́ àǹjànú kàǹjànú èèyàn bí èṣù èṣù bí èèyàn àwọn ẹni bi yóò jẹ́ odiyè sọ fún ẹni tó bá wí ìyẹ́wò màwò dáálíkà tílẹ̀ ó fi ṣú lọ́jọ́ náà hátà yóò sì ya tílẹ̀ ó fi ṣú tí ó fi dìrọ̀lẹ́ aburú kan ò ní ṣe é yàtọ̀ sí yẹn ni pé wọ́làm yá àti ahadum bí afdala mimma jaa bí tó bá dijọ́ gbọ̀ndà lìkàmà kò ní sẹ́ni kankan tí ó kò ṣe é rí wá tí ó dàbí irú ẹni lẹ́sàn illa rajulun amila akthara minhu àfẹ́ntọ́ bá ṣe ní tó ńlẹ̀sán rẹ̀ òní yóò tóbi ju tiẹ̀ lọ lára tá a tún lè ṣe bákan náà òní gbólóhùn a'udhu billahi al-azim wa biwajhihi al-karim wa sultanihi al-qadim kama wí òun náà ẹ̀ ń bá ń wí lójoojúmọ́ hufidha àṣetán lọ sọ fún pé hufidha minni sayra al-yawm tí gbogbo òní pátá ẹ̀ bá tẹ̀lé wí gbólóhùn èṣù òní mi ò lè lára gbólóhùn tá a lè wí bisimilayi lẹ́dí lẹ́yà dọ́rọ̀ màá sùn mí ṣé òun fi láàrú de wàlá fi sámá wọ́wọ́ sàmí yóò làálẹ̀ ẹni tún wí bisimilayi lẹ́dí láyà dọ́rọ̀ màá sùn mí ṣé òun fi láàrú de wàlá fi sámá wọ́wọ́ sàmí yóò làálẹ̀ gbólóhùn náà dáa ká gbìyànjú kárí pa àwọn wí tá bá fẹ́ jáde kó nu lé gbólóhùn yìí náà òun bisimilayi tawakkaltu ala Allah hawla la hawla wàlá quwwata illa billah bí ti lè wí lẹ́ẹ̀kan péré jáde kọ́ ọmọ kó lé tó bá ti lè wí ní táwọn èṣù tí wọ́n máa sọ fún ọ ní wípé wọ́n ti dáàbò bọ́ wọ́n ti fi sọ̀rọ̀ rẹ sọ ẹnìkan ò ní níkàpá lórí rẹ mọ́ ó jẹ́ báyìí ó ṣe gbà wá mọ́ níjókòó tòní nípa àwọn tahsinat àwọn tá a lè máa fi ṣe ìṣúra àwọn tá a fi máa dáàbò bọ́ra wa kú lọ́wọ́ ẹni bí abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala má fi wá ṣe oúnjẹ jíjẹ fáwọn ẹni bíi má jẹ́ wọn ní kápá abú lé wa lórí rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar